الموت المرء والآثار تحيا ويبقى ذكره طول الزمان ẹ جماعة. jàmá ìṣẹ́jú díẹ̀ ọlọ́run mọ́sàdé ń rí lò ikú bàbá wà sí ńláńlá ní fún wa. akramakumullah. tàlẹ́ni tí wọ́n ń pè ní Dr. Abubakar Olúṣọlá Sàràkí. yamutu limari wal تذهب الحياة ويبقى ذكره طول الزمان ìjókòó wa tá a jókòó lẹ̀ yìí gbogbo kálukú wa lóòótọ́ bí ò ti síjọba kálukú wa jẹ́ kálukú wa san ẹ̀jẹ́ ni pé bàbá kó panú ayé mi bàbá kó panú ayé mi bàbá kó panú ayé mi tó máa ń pè yàn kọmíṣánná tó ń pè yàn ní ọ̀nà rébù tó ń pè gbogbo ọkọ̀ tó ń pè kálukú bàbá òun ló jẹ́ kálukú rí. Allah wàláhì èyí àkọ́kọ́ nù ẹ̀kẹ́jì gbogbo Kwara ló yẹ kó máa celebrate bàbá Sàràkí ṣe rí gbogbo olóṣèlú ayé ah, nísìn kàmílà pẹ̀lú àwọn tọ́lọ̀ ń kó wálé lọ́wọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ lára rú àwọn tọ́lọ̀ wọ̀nyí ọlọ́run ń kó àwọn tó dáa nísìn kó wọn lẹ̀ níwájọ́ ń kújákújà kó tájọ hanra wa lè mọ̀ La ilaha illallah pípa àwọn ọba kà nǹkan kan nípa àwọn ọ̀sà káyé pè pípa àwọn ọba kà nǹkan kan nípa àwọn ọ̀sà káyé ní láti bọ̀ tán. yàgòtò limari wàlẹ̀ àzọ̀rù tàmáyà wáyà bí kò dìgírù hùtù yà zamani. ẹ dákun jama ẹ má rí bíi fífi síbi kankan kọ. akérèmọkùnmọ́ lọ. èmi ní káàdì PDP àmọ́ mo lá identity ọmọ Ìlọrin. Allah. identity Ìlọrin òní kìlú wa má bàjẹ́. akẹ́rẹ́ akumullah. ẹni wọ́n bá lérò ń gbà kìlú má bàjẹ́ òun tọ́wá wo bí n ti ń rí tọ́wá wo bóun ti lo àná pẹ̀lú bàbá Sàràkí téèyàn wo báwọn bàbá yẹn ṣe ṣe ayé téèyàn wo bí ipò ṣe pín káàkiri káàkiri téèyàn wo pé kò nídìí kọ́ lẹ́ni tó ọmọ bọ́ bá ti rí lè Sàràkí wò orí wọ̀ náà nù. láì jásí pé torípọ́jọ́ ọmọ ẹnìkan torípọ́jọ́ ọmọ ẹnìkan ni bó kù sọ̀wọ́ ẹ̀yìn òun náà nù gbèsè ayé ọdún kọkànlá mọ̀ ni ó ti yẹ kọ́ máa rẹ ìrántí yìí. fọkúnfì nọ́ọ̀sì mísílẹ̀ lè kéésì náà fún àwọn wọ mísílẹ̀ lè mẹ́sìkì ẹ dákun bàbá jẹ senate 1979 sí ìmá fìyàn sípò lókù ìmá yànyàn sípò lókù gbẹ̀ tí máa wá ń wá kí wọ́n yàn mí yóò wá wá sọ́pọ́ọ̀tì bàbá yẹn mo ní tòsítòsí níjọ́ tí bàbá ń sọ̀rọ̀ gọ́vnà Lawal bàbá ní mo wà ní mọ́kà mo wá pé àwọn àfáà kan bá mi ṣàdúà pé kí ọlọ́run kó bá mi yẹn gọ́vnà tó máa tún lu bàbá mi ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé èèyàn mélòó ló ní ìlú bàbá rẹ̀ lẹ́mìí bẹ́ẹ̀ mọ́ ẹni ó fẹ́ fún wa òsì mọ́ ni ó fẹ́ jẹ wá lọ́pọ̀ ṣé ká ṣèlú ni ó dáa ni àbí ká jẹ̀lú tá a bá ṣèlú làwọn tí ń bọ̀ lọ́la ó bá gọ́fìnà Lawal wá gbìyànjú wàláhì wàláhì à ń fi ẹ̀yìn àbá wò ní tó sì wògbà náà yóò gbé àá àá àá àfáà yìí ta ló mú gọ́vnà Lawal wá bàbá Sàràkí gọ́vnà Lawal wá lọ yunifásitì Sàràkí yunifásitì yunifásitì ewu múra àti maka báwọn kan bá rí maka ga. sílẹ̀ bí mẹ́sìkì fọ́ọ̀hán fílì màgá ni. gbogbo ọ̀pọ̀lọpọ̀ wà lọ jòkó lójú wíńdò gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáà ní jòkó lójú wíńdò láti ọdún wo eh, bí àyè díẹ̀. ọkọ mi misi mísílẹ̀ lè gẹ̀ẹ́sì náà fọ́ wọ mísílẹ̀ lè mísìkì fọ́ háfìlì màkàní. àfà àjọ ọmọ pàdé ní wúnrangba náà àjọ pàdé jo, si jo, kún wọn lọ. tí ò sí tí ò sí tí ò ní síjà iye báyìí wọ́n fà wá wá iye báyìí wọ́n fáwọn èèyàn báwọn wà wà kó tiẹ̀ fáwọn èèyàn rẹ̀ lówó kò fún wa lówó bí owó ti bàbá ìyẹn gan dùnú níbẹ̀ ńgbà náà ẹ dákun gbogbo gbogbo tá à ń wí sáwọn tí ń ṣòṣèlú láyé lónìí wọ́n lè tún wọn lọ sọ́dí irú ìgbésí ayé àwọn bàbá yìí ní tí kálukú gbámú tí kálukú ń sin rò àtẹ̀yìn tẹ́ kàwé tẹ́lómi ìwé tẹ́lómi kà ní oníjọ́ láti bọ̀ tán tẹ́ fi ìwé rọ́ tẹ́ fi kó sáwọn èèyàn lẹ́mìí tẹ́ fi dàlúrú fún wa ibi tẹ́ ẹ̀ dé l'Abuja ibi tẹ́ ẹ̀ mọ̀ pé property kan ti ń jẹ́ nǹkan Kwara gbogbo tẹ́ pariwo pé ee nítorí fi yàn wá jẹ́ ni o ewúlẹ̀ tú tẹ́ bá lódodo náà nísì ẹ sá kàn dàwárú dé tá a bá wọn ń ṣépè páwọn eléyìí ibú kálukú náà máa fẹ́ eléyìí ibú ni gbogbo wọn eléyìí ibú ni wọn àdé eléyìí ibú màmá. fọkúbi náírà mi sílẹ̀ ní kéésì náà fọ́ wà mí sílẹ̀ ní mí sí kiri ẹ dákun gbogbo olóṣèlú àwọn èèyàn láì ó ṣe káwọn èèyàn máa wò mí káàkiri àwọn gbogbo tí jóṣèlú ẹgbẹ́ bàbá Sàràkí kalẹ̀ kí ẹ̀ wá stọ́dì ìgbésí ayé bàbá wọn. tá a bá tiẹ̀ fẹ́ sọ wípé ọkàn bọ́ sí i ni ẹ rí sẹ́nitọ́ Bùkọ́lá Sàràkí ni sẹ́nitọ́ Bùkọ́lá Sàràkí ló gbé àníyàn bàbá jáde ká bàbá mi fẹ́ràn lú ẹ̀ bàbá mi fẹ́ tún lú ẹ̀ ṣe ni ẹ jẹ́ ń sọ kíní kan fún yín nígbà sẹ́nitọ́ Bùkọ́lá Sàràkí di tí wọ́n di selection tán tí wọ́n di gọ́vnọ̀ wọ́n wá ń bá àwọn èèyàn owó ni àbí development to be sincere tó sì jẹ́ àwọn tó ń sòdodo ń jọ́nà náà bá dúpẹ́ fún wọn. amina. owó làwọn èèyàn wa fẹ́ràn o owó ni wọ́n fẹ́ràn o kí ló dé bẹ́ẹ̀ bá sọ pé gbé sùkúù lọ lú mi tí wọ́n bá sì ní lú mi náà tó ń wà táwọn yóò bá lè fẹ́ lòmíì lókàn ẹ má gbé lọ́bẹ̀ẹ́ àwọn èèyàn burú débẹ̀ abájọ tí ò jẹ́ lu yóò develop wà lágbára ọlọ́run wọn ò rówó wọn ò sì rí development. Allahu Akbar. Kwara ó rówó Kwara ó sì rí development lásìkò náà títí ò dí kẹ́ni tí ó pè wọ́n sì kó mọ ọmọ rí wọn pè ẹlòmíì ń pọ̀ gá sí kó mọ ẹlòmíì ń pọ̀ gá sí yàwó ẹlòmíì ń pọ̀ gá sí wòlímọ̀ ó lè bá aràn mọ̀ mí léèwé kò sì dí gbogbo dáadáa tí wọ́n fẹ́ ṣe lọ. Allah bó ṣe gbówó ṣe pọ̀ tó ń gbà náà ẹ dàpọ̀ èyí ti ṣe tí kálukú òrónú pé ìlú yìí fẹ́ ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ nìkan náà ló ṣèjọba tí ń sọ pé wọ́n ó rówó wọ́n ó sì rí development wọ́n ó rówó wọ́n ó sì rí development kálukú ọ̀lọ́ wo àwòkọ́ṣe dáadáa tí ń bẹ lára bàbá Sàràkí tí yẹn bá wà àwòkọ́ṣe tí ń bẹ lára bàbá wọn tó sì wà á nu ọlọ́run tọ́nà ní ọmọ bẹ lára wọn èèyàn mọ̀ pé lóòótọ́ lóòótọ́ àwọn ẹni rèé ẹni re a ni bàbá náà lóòótọ́ bá ń bá rántí wọn a jẹ́ pé a láti máa rántí wọn. ọkùnrin náà sì mí sílẹ̀ lè gẹ́ ìsìná fún ọ́n wọ́n mí sílẹ̀ lè mí sí kiri báwo á fi máa ga ni. ẹ dákun ẹ bá yorùbá anabi Muhammad. ayé àti gbọ́n nǹkan ti yé wa sí wọ́n ti jó yé wa gbogbo àwọn ẹ dákun ẹ dúró náà ah, wọ́n sì ń bú Ìlọrin wọ́n lára Ìlọrin ọ̀mọ̀jú ẹ̀ ah, bá lè Sàràkí lọ. tẹ́bà yẹn bá ń kọ̀ntínú nísìnyí sẹ́ni pé bàyẹn máa rérò nítorí pé ebi sísàn nítorí pé ebi sísàn ò ní tí eh, tẹ́bà bá tilẹ̀ ń sàn kò ní sẹ́bi sísàn torí ariwo tí kálukú ń pa òun náà ni ah, ẹ má da wọn náà wọn position ni wọn sọ position bẹ láyé mọ́ ni ebi sísàn ní ń bẹ ní gbogbo bí kíbi nísìnyí ẹ wá dákun níparí kábi darí sọ́dọ̀ àwọn bàbá gbogbo Kwara ẹ má gbọ́ ẹ dákun ẹ má gbọ́ wá sí yìí nígbọ àdúrà gbà sọ̀rọ̀ sáwọn alágbájá kan ẹ jájọ gbọ́ nígbọ tara wa náà number one kálukọ́ kọ́ ọmọ rẹ̀ gbogbo condition tó bá bára rẹ̀ ọlọ́run ni ó dáa ni ó kù díẹ̀ káàtó ni kálukọ́ tọ́ ọmọ rẹ̀ o nítorí pé ń tà jókòó tì látọdún mọ́kànlá oníwàlà dán sọ́ọ̀lì hom yàdé òwòlá ẹlòmíì ò tó àwọn sàràkí ó sì bọ́mọ ẹ̀ jẹ́ ẹlòmíì ò tó rú wọn bá ẹ wo bọ́gà yìí ti gbajúmọ̀ bó ṣe buhaya tó nínú ayé ẹ wá wọn tọ́gà ń ṣe pé torí bàbá mi torí bàbá mi báwọn àfáà ti jásípà àfó dùnú lọlé ní ẹ má bínú gbogbo àfáà lísì tí ń bẹ lọ́dọ̀ wa pọ̀ ṣùgbọ́n láti mú nínú ẹ̀ ni ọ̀gá yìí ṣètò ní last year five hundred àfáà ó tún lé a lè ṣe five hundred lọ́dún yìí gbogbo ẹni ó ti wá rà pé òun wá last year lọ́fọkàn sí pé lọ́dún yìí náà ń gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bí ọ dé mọ́ ẹ bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá sàwọn oríṣiríṣi ètò oríṣi nígbà tí ń gbọ́ tí mò ń gbọ́ owó lọ́dọ̀ àwọn elétò pé nǹkan báyìí nǹkan báyìí ọba bẹ́ẹ̀ lọ nǹkan báyìí ọ náà ha torí pé yẹn fẹ́ rántí bàbá rẹ̀ a àsọmọrí da kálukọ́ tọmọ rẹ̀ ah, kó dèédé rí àfa ó fi dé orí àfa nǹkan ṣe ń lé àfa lónìí o àfa nísìn tó àfa mi ń tọ ọmọ rẹ̀ ń tọ olówó nísìn àwọn tí ọ̀ràn ti ru eléyìí kẹjá tọ wọn ó dé ní ẹlẹ́ẹ̀kejì gbogbo tí ń jẹ́ olóṣèlú ẹ kẹ́kọ̀ọ́ lára bàbá Sàràkí kí n torí kí n bá lè láti bọ̀ tán máa dà báyìí máa dà báyìí èyàn padà padà sílé ipò yẹn ó kú lára yẹn yọwọ́ akuntẹ́ yẹn ọmọ jẹ lọ ipò ó kú lára yẹn o wọ́n ń pẹ́ lómi ní bàbá ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ẹgbẹ́ ti fọ́ wọ́n ń pẹ́ lómi ní tíà ní tíà kọjá sí àmọ̀nù ipò tó jẹ sí àlè ti kú mẹ́ ó kọ yẹn wá ní kú lára rẹ̀. kálukú ọsọ ọjọ tí o kọ́ bá kú lára wọn gbogbo tí jẹ́ olóṣèlú ẹ máa lọrẹ pò ṣùgbọ́n tí kò bá pò o ẹ máa lọ́rẹ̀ gbà ṣùgbọ́n tí gbà rúgbà ní bá kú ò rúgbà náà kú wa náà ìgbà tá à ń jọ ń lò wa o tán láàgbẹ́ nìkan ní ọjọ́ nìkan ló rúwó dé láti ilé ìbò ẹjẹ́ mọ ìgbà fúnra wa àti ìgbà ìgbà kájọ wò fúnra wa aṣọ tí mo lè wọ̀ yìí aṣọ tí mo fẹ́ ṣe wá sí bá ṣe wá sí táwọn tó lọ ọ̀bọ̀ ọlẹ́ tọ́ra sọ hídímà àwọn àfáàlì mi máa wọ̀ lọ́jọ́ òní aago méjì òru ni mẹ́sẹ̀jì dọ́dọ̀ ẹlòmíì ẹ máa bọ̀ o àwọn tí ń rí pé ìrànyàn sí wọn tìyín ni. ohun tí ọ̀rìn àgbàlagbà tọrọ fún wa téèyàn bá ti wà òkọ́sẹ̀ bàbá àmọ́ mọ́ àgbà téèyàn bá ti gbọ́n bá gbẹ́sẹ̀ téèyàn gbẹ́sẹ̀ sọ́kàn kan bá èèyàn ní ṣìṣe. wàláhì ẹ ẹ gbọ́ bá èèyàn ní. bọ́ọ̀ bá mọ̀ ó ní iye ọdún tí bàbá máàmù fi di ìmáàmù tí wọ́n ní mọ́tò kò sì tọrọ bára kí ilé ẹnìkan wọn bàjẹ́ ńgbà náà ọba ìgbọ́n bàjẹ́ ńgbà náà ńgbà tí wọ́n á da ìyá ká bí tí wọ́n wádọ̀ wá ń jọ́ sínú wọn bàjẹ́ ńgbà náà ọba jòkó ní ìtàn bá lọ jòkó níbi kan tán máa ga àmọ́ máa gbà fẹ́ràn owó ọkọ̀ rẹ̀ ń bẹ nílé wọn ni ṣé tiẹ̀ ń bẹ nú ọkọ̀ tọ́lọ́run ṣe fún wọn àbí sàkáwò lọ yọ fún wọn ẹnu pọ̀ ju fara lọ́rin bá ti níṣẹ́ tó lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé ẹnu gbé àwọn náà àfikọ́ dákun kó mójú kó láì fi wá ni gbogbo lókàrà gbogbo kwara ni gbogbo kwara ẹnu wá ti pọ̀ jù ẹnu yìí pọ̀ ká máa fẹnu tẹ́ńbẹ́lú èèyàn nípa àríjìn bìlá sọ́dọ̀ àwọn bàbá ẹ dákun gbogbo àwọn tá a jẹ́jọ Sàràkí ẹ mọ̀ bí a búra wa mọ́ gbogbo àwọn tẹ́ ń ṣépèlé èpè ò lè mú wọn wọn ò wúlò wọn ò wúlò ẹlòmíì ó ti jẹ epo dọdún mẹ́fà wọn ò wúlò wọn ò wúlò wọn náà là ń sìn pé ọ̀gá náà fẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ má bára yín jẹ́ mọ́ gba àwọn èèyàn wa tí ò wúlò àwọn èèyàn wa tí ò wúlò ẹlòmíì ti ṣe kọmíṣánná tẹ́ ń fi ń pè díjẹ́ ó ti tọ́dún mẹ́wàá tó ṣe kọmíṣánná òun kẹ́yìn tọ bí wọ́n bá ti wá ń da ntọ́rọ́kọ́bọ̀ tó ń da ntọ́rọ́kọ́bọ̀ yìí ó yẹ kẹ́yìn oyin wọn mọ̀nà ẹ má jà búra wa mọ́ ẹ má jà sépèlera wa mọ́ ẹ má jà gbéra wa lẹ́sẹ̀ mọ́ ẹ sì dákun gbogbo tí bá ti jẹ́ olórí wọ́n máa fẹ́ gbọ́ọ̀rọ̀ àmọ́ gbogbo wọ́n tó báyìí pé ọ̀rọ̀ bànújẹ́ lọ́ọ́ máa sọ nípa èèyàn wọ́n gbọ́ bànújẹ́ ń pa tiẹ̀ náà. gbogbo olórí ni wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ báwo wo lọrin lánàá àwọn kẹ́ni sèkéni wọ́n wá ń bò yín wọ́n á sèkéni ẹ wo irú bẹ́ẹ̀ tẹ́ ti dàrú tó ń ti bẹ́ẹ̀ kò torí ẹ̀rọ wọ́n mú ẹ ti bá máa bá ẹ máa ṣe kí ni òjò tó kí ni òjò tó kí ni òjò tó kí ni òjò tó ìta fi to ìlú yìí ọdọ̀wọ́ wa o ìjọba padà sọ́wọ́ wa ìjọba padà sọ́wọ́ wa ìlú níjọ́ tí fẹ́ ìlú yìí bá ti padà sọ́dọ̀ wa Dr. Bukola Saraki ò lè jẹ gómìnà mọ́ kò lè jẹ kò lè jẹ rẹ́ẹ̀pù mọ́ èèyàn náà ni ó fi sí kò lè jẹ sẹ́nẹ́tọ̀ mọ́ èèyàn náà ni wọ́n fi sí ìwà jẹ́ pé èèyàn ni wọ́n fi sí wọ̀nyí tí wọ́n fi sí dáa ṣébi ìbàjẹ́ ara wa yìí náà ni gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ̀fà ọmọ kéèké mara gbogbo ọmọ kéèké ẹ̀fà ọ̀fà gbà nítorí pé mẹ́yàn hmm, lágbà ò ṣe dáa nǹkan lúwẹ̀ náà bọ̀ gbogbo ọmọ kéékèèké ẹ̀fọ́ ọ̀fágbà gbogbo àgbàlagbà ẹ̀fọ́ mékèèké mọ́ra ọlọ́mọ sàjá ṣe dédé àánú ọlọ́mọ bàbá wa ọlọ́mọ àjẹ wọn ọ̀gá ọlọ́mọ bá sàlékún ọkùn ara fún wọn bá sọ wọn ní gbogbo ààyè bá fífẹ́ rẹ̀ bá fàánù rẹ̀ máa fi bá wọn lò gbogbo àlùfáà àwọ̀ ọ̀bẹ́ nìkankan àbẹ́ nìkankan jà ó wàláhì gbogbo ẹni tá gbogbo ẹni tá bá rí ń ta tó rí ní àyàwó ẹ̀kọ́ mẹ náà ni Ọlọ́run jà sí lídìí àná Ọlọ́run ilé Sàràkí ilé gbogbo Ìlọrin ni ṣùgbọ́n àná